Yorùbá bọ̀ wọ́n ní ìṣẹ́ kan kì í pani ayọ̀ ní ń pààyàn <laughs> iṣẹ́ ìpani ayọ̀ ní ń pààyàn ẹjọ́ ṣé ẹni tí ò tí ì rí nǹkan jẹ láti àtàárọ̀ òun ní òun ló máa sọ pé òun máa lọ dáràn níbì kan irọ́ ṣùgbọ́n ẹlòmíì á jẹun ayó tán làwọn máa wá bẹ́kùbẹ́kù kiri díẹ̀ díẹ̀ nkẹjẹ́ àjọra máa ṣe o pàápàá jùlọ bí pọ̀pọ̀ ṣìṣì ọdún bó ṣe gbàgbóró kan yìí <laughs> lọ́tún lọ́sì bí tráfíkì ṣe pọ̀ bẹ́ẹ̀ ni àfẹ́ragbá àfẹ́ràwo ẹ wá já máa ṣe díẹ̀díẹ̀ ẹ̀já mọ ibi tá a máa rìn sí o níbi tó bá mọ̀ pé àdúgbò yìí dá ò ṣe má dárìn bẹ́ẹ̀ tó bá tiẹ̀ wàá fẹ́ dárìn jẹ ojoojúmọ́ mọ́ kó o sì rìn síbi tójú tá a ti táyé níbi tí gbogbo ojú á ti rí ọ gbogbo tó bá jẹ́ nǹkan ìní rẹ tó o bá nírú àwọn àkókò báyìí pàápàá jùlọ láwọn ìlú kọ̀ọ̀kan <laughs> tó dàbí pé èrò pọ̀ ńbẹ̀ gan ẹja tamara ẹja ẹja ẹja ẹja ẹja mọ̀ fi wọ́n pamọ́ dáadáa o ṣe rí gbogbo ẹ̀yin aláyọ̀ pọ̀rọ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ẹja àsìkò tá a wá wà yìí àdúrà tí mò ń gbà fún gbogbo kó wá gbogbo wa nírú àkókò tá a wà ẹ̀jẹ̀ asá fún tó bá ti jọpọ̀ mọ́ nǹkan bíi iná ẹ̀yin gbogbo ẹni tó nílé tó ń gbé tẹ́ ẹ bá fẹ́ jáde lọ ẹ má plọ́ọ̀gì torchlight yín sílẹ̀ pé tán bá múná dé yóò fúlù yọ para tẹ́ ẹ bá ń jáde lọ ńlé ẹ make sure ẹ pa gbogbo àwọn sọ́kẹ́ẹ̀tì lára ògiri hmm. iṣẹ́ ìpààyàn ayọ̀ ní ń pààyàn ṣùgbọ́n yàtọ̀ sí ayọ̀ tí ń pààyàn yìí àwọn nǹkan kan náà tún wà tó yẹ kéèyàn máa kíyèsí pàápàá jùlọ nírú àkókò tá a wà ẹ́ nítorí ọ̀la wa ni o nítorí ayé wa ni o nítorí ẹ̀mí wa ni o ẹja kíyèsí àwọn nǹkan kéékèèké àwọn ìṣẹ̀lẹ̀ míì tó ń fa ìjàmbá iná tó ń pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń sọ dúkìá ẹni nù ah, nǹkan kékeré ló ṣẹlẹ̀ tìjọ́ òní yìí tó ṣẹlẹ̀ níbi kan tí mi ì fẹ́ dárúkọ bẹ́ẹ̀ ni lẹ́ni lọ́pọ̀lọ́ọ̀gì mọ́ná àtàn bá múná dé nẹ́pà máa bá a ṣáàjì ẹ̀dẹ̀ wa <laughs> láì mọ̀ wípé tó bá ti ṣáàjì tó bá fúrùjù tó bá gbóná ìjàmbá náà lè ti bẹ̀ ṣẹlẹ̀ látàrí yàrá kan ṣoṣo ó di tó jó gbogbo ilé ó jó èèyàn mọ́lé ó tún jó dúkìá sọ àwọn nǹkan kéékèèké ẹ̀já kíyèsí ẹ̀yin aláyọ̀ kòrónà kẹ́ ẹ ṣọ́ra ṣe o ọ̀rọ̀ màrà tátàbà túbú mọ́ fún yín lónìí rè kẹ́ ẹ yá fi ṣe kí ni kẹ́ ẹ mú un lò ló dáa ayé yín ò ní bàjẹ́ ṣé mọ̀ pé ìṣẹ̀kẹrẹ lèmi lórí ètò yìí àti gbogbo ọjọ́ ayé mi tí mi ní báwọn lọ sóde ìbànújẹ́ láíláí ṣé arálejò tí gbogbo wọlé lẹ́ẹ̀kan yẹn hmm. gbogbo yín púpọ̀ nù yín ẹ jẹ́ sọ pé púpọ̀ nù yín lẹ ti gbọ́ orin wọn rí ní púpọ̀ ọdún sẹ́yìn ṣùgbọ́n tó dàbí pé bí ipò ojú ti fẹ́ kù lára wọn tí ń bá kọrin wọn ẹ tàbí táwọn fúnra wọn bá mẹ́nu lé orúkọ gangan náà ni ajínrere James Ọláyanú tí gbogbo ayé mọ̀ sí Pabida púpọ̀ ẹ̀yìn. ẹ tó fẹ́fẹ́ tó ṣì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín Ọláyímíkan Babs Àtàbàtúbú the great abẹ́rẹ́ orin tí mo gbà lálejò lónìí ah ògbóǹtagì olórin ni wọn ó pẹ́ táwọn ti ń kọrin náà Ọlọ́run ó pẹ́ James Ọláyanú tí gbogbo ayé mọ̀ wọ́n sí Pabida ó ṣe díẹ̀ tí wọ́n ti ń kọrin o wọ́n sì gbé àwo òun jáde lọ́dún náà lọ́hùn tó kálé tó kákó àwa yìí náà kọ́ fún sọ́jí láwọn ọgbà yẹn lọ́hùn <laughs> dáadáa àmọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ láwọn àárín kan tó jẹ́ pé ah, ó dàbí pé nǹkan fẹ́ lọ ó fẹ́ lọ díẹ̀ eh, tí wọn fi fẹ́ tẹ̀síwájú nínú orin mọ́ bàbá wa ayé yóò ní bàjẹ́ ẹja wò báyìí gẹ́gẹ́ bí olórin ẹni nǹkan kan ṣẹlẹ̀ tó fi dàbí pé ẹ fẹ́ rẹ̀wẹ̀sì ṣó gẹ́gẹ́ bí ẹni tá a pè sẹ́nu iṣẹ́ yìí tó múṣẹ́ lókùnkúndùn kí àwọn àdójúkọ kan ṣẹlẹ̀ séèyàn kéèyàn fi sọ pé bóyá mi ì ṣe mọ́ Ah. ṣó lẹ́tọ̀. ó nẹ́tọ̀ kò dẹ̀ nẹ́tọ̀. ẹ ṣáàwò ẹjẹ mọ̀ nílé. torí ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé inú ayé tá a wà yìí téèyàn bá ní ènìyàn tó lè gba ènìyàn ní àmọ̀ràn tó kún tó lórí nǹkan téèyàn ń ṣe àwọn tí wọn ò lè gbà yàn ní àmọ̀ràn lórí nǹkan téèyàn ń ṣe nígbà téèyàn bá ṣe tán àwọn náà máa máa mú ẹnu ẹ̀gàn àti àbùkù sórí nǹkan téèyàn ti ṣe ètò bàbá ètò lẹ́sẹ̀ wà pẹ̀lú ọláyímíkà babs àtàbàtúbú the great abẹ́rẹ́ orin ètò bàbá ètò rẹ lórí amóhùnmáwòrán orísun àlejò mi lónìí àwọn náà ní ajínrere ah, james ọláyanu pabida pabida pabida pabida pabida pabida rérédò mo gbà lálejò lónìí bàbá pabida ayé yín ò ní bàjẹ́ àmì kristi ayé yín ò ní bàjẹ́ àmì kristi tó bá ní pé ohun kan tó wù yín kẹ́ ẹ jẹ́ èmi ò bá yín sọ̀rọ̀ èmi náà kẹ́ wò ohun kan ṣoṣo tó wù yín kẹ́ ẹ jẹ́ lórí ilẹ̀ èèpẹ̀ yìí kọ́lọ́jọ́ tó dé kí nìkan náà nígbà téèyàn wà kékeré èèyàn máa lérò ń pé mo fẹ́ di dókítà mo fẹ́ di lọ́ọ̀yà ẹ̀ sì ń kékeré mọ́ báyìí ẹ ti dàgbà ẹ ti tójú bọ ẹ ti lọ́mọ àbí àbẹ́mọ àbí àgbàlagbà ti wà àbọ̀ nílé àdúpẹ́ ṣùgbọ́n pé ohun kankan wà lọ́kàn yín tó wù yín kẹ́ ẹ jẹ́ lókè èèpẹ̀ kọ́lọ́jọ́ tó dé kí nìkan náà. ohun tó wù mí kí n jẹ́ lókè èèpẹ̀ kọ́lọ́jọ́ tó dé tí mo ń gbàdúrà ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ọlọ́run máa ṣe fún mi láìpẹ́ òun ni wípé lórí ẹ̀bùn tọ́lọ́run fún mi mo fẹ́ káwọn èèyàn túbọ̀ mọ̀ sí kán gbọ́ sí kán túbọ̀ mọ̀ pé ọlọ́run ṣèyanu nínú ayé pàbídà ohun kankan tó wù yín ẹ̀bùn tọ́lọ́wọ́ bá mi fún yàtọ̀ sí mẹkáníìkì mm. tẹ́ ẹ kọ́ mm. eléyìí tẹ́ ẹ kọ́ yìí kí gbogbo ayé ó túbọ̀ mọ̀ sí ó dàṣẹ lónìí lórí ètò bàbá ètò àmì àṣẹ ó dàṣẹ lónìí agbára lọ́wọ́ ọlọ́run ọba ọba tó fún yín lẹ́bùn yín ń wò yín náà báyìí kò wá ní dáadáa yín èyí lágbára ọlọ́run ẹtì ẹtì di mímọ̀ ogun eléyìí ti di mímọ̀ lágbára ọlọ́run tó abala kan ṣo tó kù náà la wà yìí tá a pè ní abala àmì orí ọ̀rọ̀ ṣé ẹ tẹrí fìlà ilẹ̀ wa tẹ́ ẹ dé yìí aṣọ tẹ́ ẹ wọ̀ yìí inú mi ń dùn sí torí ó jẹ́ nǹkan lẹ́ wà ayé yóò ní bàjẹ́ bàjẹ́ àmín àmín àmín ah, ah, ẹ fa fìlà abẹ tí ajá ni wọ́n pè eh, ẹ jẹ́ kẹ́tì òun dàbí ìsàlẹ̀ eh, ìtajà eh. yóò wà ah, ọ̀dà ọ̀dà ọ̀dà <laughs> bí àṣà àwọn haúsá yóò wà <laughs> abala táwa wà ní abala àmì orí ọ̀rọ̀ kí ni tá à ń ṣe ní abala yìí ni pé à ń jẹra wa wò nípa fífi àmì ohùn orí ọ̀rọ̀ yorùbá sí àwọn ọ̀rọ̀ yorùbá láti ọ̀dọ̀ àwọn èèyàn wa nílé wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn béèrè ránṣẹ́ ṣùgbọ́n à ń mú méjì bíi mẹ́ta láàrin wọn hmm, tí wọ́n fẹ́ kí ẹ bá wọn fi àmì sí èmi ò mọ̀ àwọn ló mọ̀ ẹ̀ tọ́ ilé agbára ọlọ́run ta lẹni tó wà ń bẹ̀ kí ni tí a fẹ́ kí àlejò mi ó fi àmì sí lọ́sẹ̀ tá a wà nú ẹ̀ lónìí gangan gangan gangan ọ̀nà. ni ìyáàfin olúwabùkọ́lá olúwatáyọ̀ akí àtàbàtúbú pọ́n kú iṣẹ́ o ọlọ́run á máa fún wọn ṣe o lórúkọ jésù ọpọlọ yóò ní dóbà àwọn ẹ tí ìmọ̀ ṣe ìka ìmọ̀ ṣe mọ ọlọ́run jẹ́ kó tọ́ sí yìí o iléeṣẹ́ orísun òkè òkè lẹ́ẹ̀ma lọ lórúkọ jésù iléeṣẹ́ yóò dẹ̀ ní wálẹ̀ lágbára ọlọ́run mo kí àlejò wa náà wọ́n kú jókòó wọ́n kú gbádùn iyán tí àtàbàtúbú ń gún fún ẹyán ìjẹ̀ṣà lórúkọ jésù ẹ máa mọ̀ ṣe gbogbo apáta ẹ ìbéèrè tí wọ́n ní fún àlejò wa náà ni pé kí wọ́n bá wa fi àmì sí tẹni bẹ́gi lójú ìkí arúgbó kí wọ́n bá wa fàmì sí tẹni bẹ́gi lójú igi arúwé yóò dára fún alórí. <laughs> ẹ̀rù ń bà yín ni. ẹ̀rù bà mí. tó ìyáàfin olúwabùkọ́lá olúwatáyọ̀ hmm, olúwabùkọ́lá olúwatáyọ̀ ẹ ti ẹ̀ṣẹ́ tẹ́ bá a dá ṣe wọ́n ní kẹ́ẹ̀fà mi sí tẹni bẹ́gi lójú igi arúwé. remimi remido rere mi remimi remido rere mímímí. ẹ sọ fún wọn mi remimi remido rere mímímí. Hmm? remimi remido rere mímímí. ẹ kàn mú náà ẹ sì rò pé ẹ gbà tẹni bẹ́gi lójú. igi aruwe. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. remimi remido rere mímímí tẹni bẹ́gi lójú igi aruwe. ẹ pàtẹ́wọ́ fún ayé pàbí rà ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ gà mí sí ẹ gà mí sí. ẹ ṣe ọ̀gá ẹ ah, ah. ṣe o. tẹni bẹ́gi lójú dandan kíkí ó padà wà rúwé ìyáàfin olúwàbùkọ́lá olúwatáyọ̀ ẹ ṣé tẹ̀ ń fọkàn bá ètò yìí bọ̀ tẹ́ tún bá dá sí ètò àtàtà yìí ètò bàbá ètò lọ́sẹ̀ yìí à máa rí yín bá epo ò ní pín yín tó tún lẹ́nu kejì tó wà ń bẹ kí ni tẹ́ fẹ́ kí àlejò mi ó fà mí sí ọ̀ndà. orúkọ mi ni Olúwabùkọ́lá láti ìlú Òmàrún àwọn bíbí wọn gbádùn ètò yín gan o iléeṣẹ́ yín ò ní jóná o ọpọlọ yín ò dẹ̀ níjọba àwọn èèyàn wa láti Òsì Ìlọ́fà Odò Ọwá Òmàrún títí dé Ìlọrin ló ń gbádùn ètò yín o èmi gọ́wọ́gọ́ fúnra mi bí mo ṣe wà mo gbáre ètò yín bàjẹ́ lè ṣe ẹ̀yin ò ní jóná o iṣẹ́ yín máa tẹ̀síwájú o ẹ kàn bá mi sọ fún àlejò wa pé kó bá mi fi àmì sí ọ̀rọ̀ yìí bí ọ̀dẹ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nìlú rí bí ọ̀dẹ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nìlú rí ẹ ṣeun gan ó dàbọ̀. <laughs> ọ̀rọ̀ lẹ́sìnkọ́ láti ẹnu Olúwabùkọ́lá láti Òmù Àrán ẹ̀yà ará Òmù Àrán <laughs> àbò làwọn ará Òkè Ìgbàlà lọ́hùn àwọn fámìlì mi lókè Ìgbàlà ẹ <laughs> mà ṣe wọ́n ní kẹ́ ẹ bá wọn fà sí o bí ọ̀dẹ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí bí ọ̀dẹ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí Bùkọ́lá ló sọ bẹ́ẹ̀. àǹtí Bùkọ́lá ó ṣe wá jẹ́ pé ọ̀rọ̀ kékeré yìí lẹ mú mídòdòdòdò mídò mídòdòdòdò mídò mi dò dò dò dò mi dò mi dò mi rè dò mi mi mi dò dò dò dò mi dò mi dò mi dò mi mi mi dò dò dò mi dò mi dò mi dò mi mi. bí ọ̀dẹ̀dẹ̀ kò bá dùn bí ìgbẹ́ nìlú rí bí ọ̀dẹ̀dẹ̀ kò bá dùn bí ìgbẹ́ nìlú rí mi dò dò dò dò mi dò mi dò mi dò mi mi. ẹ ṣé pamida baba iṣẹ pamida baba <laughs> ẹdúgba mi ti ẹdúgba mi ti ẹdúgba yẹn náà jẹ méjì méjì ẹdúgba mi tàka <laughs> ẹtí ṣe báyà mi. o ṣe máa jẹ bí yẹn. Ah, bí àdàdà kan bá dùn bí ìgbẹ́ nílùú rí tó àmọ́ bóyá omidan ni bóyá abilékọ ni Olúwabùkọ́lá láti ìlú Òmù Àrán ẹ mà ṣe tẹ bá a dá ṣètò yìí lágbára Ọlọ́run bá mi pọ̀ ò ní pín àtúbọ̀ mm-hmm. máa rí yín bá bí ọ̀dẹ̀dẹ̀ ò bá dùn bẹ́ẹ̀ ni bí ìgbẹ́ nílùú rí ọ̀dà bẹ́ẹ̀ tálẹ́ni kẹta kí ni tẹ fẹ́ kàlejò mi ó bá yín fà sí ọjọ́ ńlọ ẹ kú ètò olóòtú ọláyídé rótìmí ni orúkọ mi mo gbádùn ètò yìí láti ìlú ẹ̀wọ̀ mo ti ń pè mo fẹ́ kí àlejò wa kó bá mi fi àmì sí orí ṣàkátà pàrà là ń sítọ́ ṣàkátà pàrà là ń sítọ́ ẹ ṣe. ṣé eléyìí tún kéré ni àwọn ará ọ̀wọ̀ ní sọ̀rọ̀ yìí o tó eh, ọláyídé Rotimi Látọ̀wọ̀ wọ́n ní kẹ́ fi àmì sí ṣàkátà pàrà làásìntọ́ ṣàkátà pàrà làásìntọ́ ẹ sọ fún wọn lé. dòmímí dòmí dòmímímí hmm? dòmímí dòmí dòmímímí ṣàkátà pàrà làásìntọ́ ṣàkátà pàrà làásìntọ́ dòmímí dòmí dòmímímí. bábí dáa tẹ́mi bá tún wá fẹ́ bá wọn parí ẹ̀ màá ní tó bá máa ṣomi kó ṣomi tó bá máa ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. ẹ̀yin tún wá parí ẹ̀ ẹ̀ tún fàmì tí yẹn náà. tó bá máa ṣomi kó ṣomi hmm. mímí mi rere mi rere mímí dòdòdò mímí mi dòdò mi dòdò mímí mi rere mi rere mímí mi dòdò mi dòdò. pàmìdà. tó bá máa ṣomi kó ṣomi tó bá máa ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. àti dodo. àrí dodo. quality. material production ọbẹ̀. <laughs> gómìnà ṣàkátàpàrà làásítọ́ ṣàkátàpàrà làásítọ́ hmm, wọn gbà o ah, ọ̀gbẹ́ni Rotimi láti lu ọwọ́ ẹ máa ṣe tẹ̀fọ́ adásètò ìlọ́sẹ̀ ipa ò ní pin àá sì máa rí yín bá lágbára Ọlọ́run ẹ wá nílọ ń kan sí ẹ mú kan ní inú tí wájú yín ẹyọkan ẹyọkan péré kẹm ẹyọkan ó yẹ ẹmu ẹmu ẹmu ẹmu tọ́ òwe lẹ́ẹ̀ parí o òwe lẹ́ẹ̀ parí òwe lẹ́ẹ̀ parí tí Yorùbá bá bọ̀ tí wọ́n ní oko etílé lẹ́dìyẹ léèrò oko etílé lẹ́dìyẹ léèrò ah oko etílé ládìyẹ léèrò. Hmm, ẹ parí ẹ. Ah! Ah! Eh, eh. <laughs> oko etílé ládìyẹ léèrò. Mm bíi pé ká máa sọ pé bíi àmì àmì ọ̀rọ̀ nípa bìdá lè mọ̀ tó bá di bí òwe a máa wò ké ni <laughs> bíi àmì ọ̀rọ̀ nípa bìdá lè mọ̀ oko etílé lẹ́yìn O ó le díẹ̀ O hmm? pàkàsọ O pàkàsọ ṣé kí n ràn yín lọ́wọ́ nítorí àsìkò fún mi máa sọ̀rọ̀ ẹ gbọ̀gá lọ́gàá lórí ètò bàbá ètò ẹ eh. sàn. <laughs> kì í tiẹ̀ wá ṣe kọ́kọ́ yà ń fi ètò ètò àbùkù ara wa ṣùgbọ́n àfi ń kọ́ ara wa lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ láti túbọ̀ jẹ́ kí àṣà àti ṣe Yorùbá kó mọ̀ tọwọ́ wa bàjẹ́ lórísun tẹlifíṣàn àwọn kò tiẹ̀ ní tọwọ́ tiwa bàjẹ́ lórí ètò bàbá ètò lọ́dọ̀ èmi Ọláyími Kabas Àtàbàtúbù the great kò ní bàjẹ́ lọ́wọ́ tèmi tí Yorùbá bá pòwe tí ń ní oko etílé ládìyẹ léèrò tó bá dàbá àti roko ẹ̀gàn ìyẹ́ à lọ sí. Hmm bẹ́ẹ̀ ni oko etílé ladìyẹ lè ro tó bá dàbà àti roko ẹ̀gàn ìyẹ́ à lọ sí ẹ má wulẹ̀ já lọ sí ibi pé ká túmọ̀ òwe àmọ̀tú láwọn ọjọ́ míì iléeṣẹ́ kan ní kí n fún yín ní àwọn ẹ̀bùn ńláńlá kan iléeṣẹ́ ṣàkókò ṣàkókò naturals wọ́n ní kí n fún yín ọṣẹ àbúwẹ ní wọ́n ní kẹ́ ẹ máa fi wẹ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ṣàkókò. ṣàkókò ẹ ṣé mo dúpẹ́ o iléeṣẹ́ yẹn á máa ròkè o. àmì ẹ kọjú ẹ kọjú ẹ kọjú dẹ́kọ ẹ ní ṣaláì ní o òkè òkè lẹ́ẹ̀ máa lọ ọlọ́run á máa fọ̀pọ̀ rọ́pò ẹ ṣé mo dúpẹ́. ẹgbẹ́ ẹgbẹ́ sórí tábìlì ẹgbẹ́ sórí tábìlì ẹ tún wá rí iléeṣẹ́ alálùbáríkà yìí iléeṣẹ́ P&G kí ni mo pè é. P&G. wọ́n ń ṣe safeguard àwọn náà ló ń ṣe area wọ́n ní ká tún fún yín ní àwọn ọṣẹ yìí náà kẹ́ ẹ máa fi ṣàárẹ̀ ìdílé kẹ́ ẹ máa lò nílé. iléeṣẹ́ P&G ẹ ṣé mo dúpẹ́ o ẹ mm. ṣé gan-an mm. àbùsí àbòsí ntọ́lọ́sà hmm. ẹ ní ṣaláìní o alágbára ọlọ́run àwọn kọ́sítọ́mù alálùbáríkà wọn a máa wá wá ẹ ṣe mo dúpẹ́. ẹnubàlọ orísun tẹlifíṣàn ti ń gbé gbogbo ẹgbẹ́ sóde tábìlì. orísun tẹlifíṣàn ẹ eh, ṣe o eh, eh. gbogbo ayé ló ń gbọ́ yín ẹ ṣe gan òkè òkè lẹ́ máa lọ o iléeṣẹ́ yín ò ní jóná o àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ọkàn gbogbo wa balẹ̀ a máa fara aṣọdún ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan. ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí fi ọkàn bá ètò yìí bọ̀ ní gbogbo ìgbà ṣé wá níbi tí a bá dé báyìí àwa ń tẹ̀ síwájú à ń lọ sí abala kan tẹ́ ẹ̀ ti ń dúró dè hmm, fún ìpolówó ọjà ẹ pè sórí nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yín ó ní nǹkan tàbí méjì tẹ́ fẹ́ bá mi sọ ọláyínká babs ni lórí facebook àtàbàtúbù abẹ́rẹ́ orin lórí facebook náà àtàbàtúbù lórí instagram àti àbí àtú èjì húbíhù ni lórí instagram káàjọ dúnàdúrà lágbára ọlọ́run bá mi náà ní tọ́wọ́ lọ́wọ́ yín bá a ṣe wá kúrò ń ó di orí ìtàgé pàmìlà tẹ́ ẹ̀kọ́ lẹ́ǹkan àjọ àjọ mú nǹkan lẹ́rìndà wá dé fẹ́ ẹ ṣe tán àbẹ́ ẹ ṣe tán ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́ ẹ yá ọ̀rọ̀ pàmìlà.